الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقسط الجامع الغني المغني المعطي المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ليس كمثله شيء وهو السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń ké yìí olùgbọ́ wáyé pé àdìjọ kú ojúmọ́ àdìjọ bárúkà ojúmọ́ aláàjẹká ṣe wúkọ̀ ẹ̀ káàbọ̀ sórí ètò yín ètò àtàkùn ní àlè fèk díìnì orúkọ mi ni ọládùnní bello mo sì ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá bẹ́ẹ̀dẹ́ nílùú ògbómọ̀ṣọ́ bíi sheikh ẹ káàbọ̀ sórí ètò sà kọ́lọ́n kọ́ jẹ́ kárí yín pẹ́ látàrí dáadáa lójúpọ̀n ẹ̀sìn islam kọ́lọ́n kó túbọ̀ wọn bá a sọ agbára dọ̀tún sí fún yín inshallah ìbéèrè tí màá kọ́ fi ṣíde ó ní ìbéèrè tí oníbéèrè béèrè sulaiman láti ìlú ògbómọ̀ṣọ́ wa níbi ni wọ́n ní ṣe òṣìṣẹ́ ìjọba tó ń ti ìlú kan lọ ṣiṣẹ́ ní ìlú míì tó jẹ́ ẹ̀yìn odi ìlú ti tòun ṣé ó lè máa ṣe kọ́ọ̀sì nígbà tí ọba ń lọ tó bá ń bọ̀ tó sì jẹ́ pé lójoojúmọ́ ló ń lọ bẹ́ẹ̀ èèyàn alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni abdulhamid láti òṣogbo àwọn náà fi béèrè ránṣẹ́ wọ́n ní ṣé a lè ṣe subhanakallahumma la ant astaghfiruka wa atubu ilayk nígbà tí a bá ṣe wùdú tán eléyìí náà bẹ́ẹ̀ òbí ìtún ni èyí tó wá láti ọ̀dọ̀ Shamsudeen nílùú Ìlọrin wọ́n ní tí èèyàn bá jẹ́ ẹni tó ti ń ṣe zina látọjọ́ tó ti pẹ́ tó sì tún jẹ haram pẹ̀lú rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ tí èèyàn wá ṣetán láti jáwọ́ kúrò níbi irúfẹ́ ìwà bẹ́ẹ̀ ṣé ọlọ́run yóò gba títúba irúfẹ́ onítọ̀hún àti pé ṣé àwọn òróró ẹ̀san àwọn ìwà ẹ̀ṣẹ̀ yìí ṣé kò ní sàn lórí àwọn ọmọ irúfẹ́ onítọ̀hún lópin ìgbà tó àbí tó ń ti pé kò tí ì níyàwó ẹja dàgbò bá wọn bisimilah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ǹjẹ́ ti sẹ́ni ìlú odi kíkí sí ìlú rẹ̀. naam. ó sì jẹ́ pé ń bùkátà láti máa rìnrìn àjò lọ sílùú yẹn lójoojúmọ́ ǹjẹ́ lójú ọ̀nà àtìgbà tó bá dáhùn tó bùkátà kọ́ máa ti kọ́sù eléyìí tó lè fẹ́ ní ìtumọ̀ pé títí láéláé lópin ìgbà tó bá sì wà lẹ́nu sẹ́yìn kọ́sù náà ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe kọ́sù lópin ìgbà tó bá ṣe pé bí wọ́n ti ṣe wíìn náà lórí kójoojúmọ́ náà ni wọ́n máa wà ǹjẹ́ ibi tó ń ti ń ṣiṣẹ́ ibi tó ti máa gbéra lójoojúmọ́ tó jìnnà tó ìrìn tá a lè pè ní ìrìn àjò eléyìí tó lè tara rẹ̀ láǹfààní àti máa ṣe àbí jìnnà tó bẹ́ẹ̀ tí ti jìnnà tó bẹ́ẹ̀ ẹlẹ́gbẹ́ pé nù gbòòrò kan náà lọ wà ní. àmọ́ tó bá jìnnà tó bẹ́ẹ̀ fẹ́ pé ìrìn àjò náà ní bùkátà kò sí wàhálà ń bẹ̀. débi pé ibì kan síbì kan láwọn ìlú mi tó tó tó wọn lè pè ní rìn àjò ṣùgbọ́n gbọ́dọ̀ pé inú gbòòrò kan náà ni gbogbo eléyìí tó ní tìtorí rẹ̀ sí kọ́sù tó a gbọ́dọ̀ kíyèsí agun àbẹ́yẹn. wọ́n ní subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk tá máa wí lẹ́yìn ìgbà tá a bá parí àlọ́ àlà bẹ́ẹ̀ ni ó ń bẹ nínú àwọn gbólóhùn àdúrà. eléyìí tí anabi sallallahu alaihi wasallam máa wí lẹ́yìn ìgbà tó bá sálù àlàáta yàtọ̀ sí ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu allahumma ij'alni min at-tawwabin waj'alni min al-mutatahhirin ẹkùn àsọkù subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. kìí pọ̀ jù bẹ́ẹ̀ ni wọ́n ní téèyàn bá ti jẹ́ pé máa ń hùwà ọ̀daràn ọlọ́kan ọ̀jọ̀ kan bíi zina bíi jàǹbá bíi olè jà irọ́ pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ǹjẹ́ tútúbà kan á ń bẹ bí tó lè túbà tọ́nà lè ṣàforíjì gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí fún bí bẹ́ẹ̀ ni. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم kò sí bí òkè ẹ̀ṣẹ̀ ó ti ṣe ga tó téèyàn tọrọ àforíjì túbá lọ sọ́dọ̀ Ọlọ́run tí àgbára tútú bò ní wọdànù lópin ìgbà tí wọ́n bá ti túbá tọkàntọkàn lódodo kí èsì túbọ olóńgbò hmm. Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá yóò forí jàn ó tilẹ̀ jẹ́ pé nínú àwọn ẹ̀ṣẹ̀ tó kà sílẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ tó ṣe kọ́lọ̀ ti dá irú ìyà tí wọ́n fi jẹni tó bá ṣe irú ẹ̀ bíi zina. ànábì sallallahu alaihi wasallam ń sọ nínú àdéhìí kan tó gún régé tó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa látọ̀dọ̀ Ubada ibn Samit radiyallahu anhu. bánàbì sallallahu alaihi wasallam ń ka àwọn ẹ̀ṣẹ̀ kalẹ̀ nínú ọkà àwọn hudud àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ti sọ̀yà tíyàn jẹ lórí ẹ̀ téèyàn ọba jìyà rẹ̀ nílé ayé bí zina bí olè bí kéèyàn jẹ́ ikú parọ́ zina máyà bí ọtí mímu gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí téèyàn ọba jìyà rẹ̀ láyé ń bí ànábì sallallahu alaihi wasallam ní onítọ̀hún tó bá dé lọ́jọ́ ọ̀gbìn dàlùkìyàmọ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí ó jìyà rẹ̀ yẹn yóò máa bẹ tahta al-mashi'a lábẹ́ bọ́lọ̀mbà ti ṣe fẹ́ sí ọ̀rọ̀ rẹ̀ sí. <coughs> in sha'a afa anhu wa in sha'a ghafara tó bá wọ Ọlọ́run lè ṣàmójúkúrò fún tó bá sì wọ ó lè fìyà jẹ eléyìí tó túmọ̀ sí pé àwọn ẹ̀ṣẹ̀ bíi zina àwọn ẹ̀ṣẹ̀ bíi olèjà àwọn ẹ̀ṣẹ̀ bíi ọtí mímu àwọn ẹ̀ṣẹ̀ bíi kúkúrọ̀ zina mẹ́yìn ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ó ní ìyàtọ̀ lọ ní kó jẹni tó bá ṣerú ẹ̀ láyé ń bí hmm. torí pé tó bá kùnà láti jẹni tó jẹ ìyà ẹ̀ṣẹ̀ tó dáhùn láti ayé èyí tó ní kó ń nà ọ lẹ́gba èyí tó ní tó o bá ṣerú ẹ̀kún gé ọ lọ́wọ́ èyí tó ní tó o bá ṣerú ẹ̀kún sọ ọ lókòkò fi kú tí wọn bá ti fi yárú eléyìí jẹyàn téèyàn bá dénjọ ọgbẹni dàkúyàmọ yóò dé tó ń tẹsẹ̀ yẹn ni torí bọ́ tọrọ àforíjì náà ti tí kò túmọ̀ sí pọ́lọ́ ti forí eléyìí jọ ọ máa bẹ tahta mashi'ati rabbil izzati wal hmm. bólúwa ọba tó gbangban tó ga ọba ti ṣe fẹ́ tó bá wù àní wàá forí jàn tàlẹ́ ni tí ó bi léèrè tó bá sì wù kó ní ó jì ẹ̀ṣẹ̀ tó jìyà rẹ̀ láyé wù tàlẹ́ ni tó fẹ́ sọ fún pé bóòlù sì lè rí bẹ́ẹ̀ hmm. lẹ́ni tó ti tọrọ àforíjì tọrọ àforíjì láyé torí pé ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ kan tọ́tọ́ dá yàtọ̀ ni. Hmm. wáyé o ẹ jẹ́ ká gbìyànjú láti bẹ̀rù ọlọ́run ká dènà sí gbogbo ntọ́lọ́run bá ní kọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ láyé lónìí zina lójú méjèèjì ni ó tún tẹpẹlẹ tí ọba fijọ́ kan ṣe kò ì tí ì gbádùn lọ gbọ́ yẹn o irú tí ń retí rẹ ó lè zina tó ń ṣe o ẹni tí sì ń ṣe zina ó dájú pé kò lérò nítorí pé tó o bá lérò ò ní ṣe zina hmm. ọmọ páwọn ẹni tó ń bá ṣe zina o ọmọ ọlọ́mọ làwọn náà ìyàwó níyàwó ni wọ́n ìyá oníyàá ni wọ́n àǹtí àbúrò aláàbúrò ni wọ́n so ẹ̀gbọ́n àbábúrò bàbá ẹnìkan ni wọ́n ẹ̀gbọ́n àbábúrò ìyá ẹnìkan ni wọ́n ó dájú pé onízìnnà gan-an kò ní í fẹ́ kápẹ́ ẹnìkan bọ́ ọmọ tó náà ṣe zìnnà hmm. kò ní í wọ̀ kápẹ́ ìyàwó rẹ̀ wọ́n bá ṣe zìnnà ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ kò ní í wọ̀ kápẹ́ wọ́n bá wọn ṣe zìnnà ẹ̀gbọ́n àbábúrò bàbá rẹ̀ ẹ̀gbọ́n àbábúrò ìyá rẹ̀ kò ní í wọ̀ wọ́n mọ̀ pé irú tí wọ́n fẹ́ fúnra rẹ̀ ló ń fi lọ́mọ làkejì hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ẹnìkan nu yóò ní jẹ́ni tó gbàgbọ́ ní ìgbàgbọ́ tó pé ṣáájú kó tó di pé ń fẹ́ fọ́mọ ẹ̀yà rẹ̀ irun tí ń fẹ́ forí ara rẹ̀ ẹja jáwọ́ nídìí ní ti ọ̀dà ẹja jìnnà sí ti ọlọ́run ọba ṣe léèwọ̀ ká lè bá rí ayé gbé ká lè bá rọrùn wọ̀ ọlọ́run sọ wa lọ́mọ àlùjànnà. àmín jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight ní nọ́mbà táwa tá à ń bẹ láyé gbèyí àti jákèjádò rẹ nàìjíríà lè máa lò plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six làwọn tó ń bẹ lọ́nà tó jìn lórí káàkiri àwọn orílẹ̀-èdè ilẹ̀ àgbáńlá ayé yòókù lè máa lò ẹ jẹ́ ká mú ìpínlẹ̀ yìí ẹ lọ́rùn hello hmm. hello padà dàbí ẹni pé kíní ọ̀hún kò jáde síta bóyá láti ọ̀dọ̀ wọn lọ́hùn-ún ni zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. ọ̀dà ẹ jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ kí a ṣe báyìí ìbéèrè mi ohun tún ni pé ohun tún ni pé wọ́n ní kí ni òfin ẹ̀sìn Islam ń sọ lórí ẹni tó jẹ́ pé ẹni tó ń lo nìkọ́ọ̀bù ni ó sì jẹ́ obìnrin ni tó ń lo nìkọ́ọ̀bù ó wá jẹ́ nọ́ọ̀sì tó ń ṣiṣẹ́ ní ilé ìwòsàn ṣé wọ́n ní ṣé Islam faramọ́ kó jẹ́ pé yóò máa lo nìkọ́ọ̀bù rẹ̀ nígbà tó bá ń lọ tó bá débi iṣẹ́ yóò wá yọ tó bá tún ti lọ padà yóò tún lò wọ́n ní ṣé Islam faramọ́ àti pé kí ni òfin ẹ̀sìn Islam lórí irúfẹ́ ìyẹn bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé àwọn nǹkan tó ṣe pé islam kò lè gbà wọlé hmm. ẹ lè máa fi lọ ẹ̀sìn islam because lábẹ́ òfin ọlọ́run tó bá pè wọ́n bá fẹ́ ṣẹ̀sìn wàá ṣẹ̀sìn sánsan hmm. tó bá sì fẹ́ ṣẹ̀sìn wàá pàtì hmm. kó kúkú yé pé ìṣẹ̀lẹ̀sìn wàá bójú lọ bí iṣẹ́ ń bọ́ ojú rẹ níbi iṣẹ́ gbàdọ̀ bá tún fẹ́ jáde ó tún bójú máa dé ìdínkù sí dírámà bàbá sàlá ìgbà tó bá fẹ́ ṣẹ̀sìn yóò ṣẹ̀sìn sánsan nítorí ọba lẹ́sìn ṣe kọ́ máa tan ara rẹ̀ jẹ hmm. nítorí pé owó ilé ayé ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ fálàfù ìṣẹ́sìn ẹ máa gbé lágbá ẹ máa gbọ́ pé lágbájá kú tàmẹ́dó ṣubú owó kò dìde má hmm. ẹbí wọn náà ṣe kúnjọ kan gbogbo ẹ̀tàn jẹ gbogbo fáǹsì ìjọba bá kí lọ fẹ́ sọ fọlọ́wọ́n bá hmm. ọba rínú lòdì ọba táyì parọ́ fún tọ́wọ́ bá tó ṣe pé bọ́ọ̀ sẹ̀sìn lódodo ọmọ ó sì jẹ́ pé ti mọ̀láfíkì náà ló ṣe ọ̀dà mà. tọ́ gbogbo àǹkẹ́tẹ́ náà ti mọ̀ pé ìsìláàmù ò lè fara mọ́ ẹ má máa béèrè wọn jẹ bó ṣe jẹ. hello. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah. akọ́lá jimá. ẹ ṣe o. ọlọ́run ó jà sọ̀pọ̀ rẹ̀. orúkọ mi sherifat abdulsalam látòkè wọ́dí òdìmọ̀sán. ẹ dákun bẹ́ẹ̀rẹ̀ tèmi ni pé ẹni tó mọ̀ wípé tí wọn bá ti so igi lórí ìyàwó òun ò tí ì lẹ́tọ̀ọ́ sí i. tọ́wá bá ṣàṣepọ̀ tọ́wá lóyún tán tọ́wá yà wọ́n gbọ́dọ̀ mọ̀ pé èmi mo ṣe nǹkan bẹ́ẹ̀ kọ́ lọ sẹ́yún ni ó sọ kìí òfin ọlọ́run bá sọ bẹ́ẹ̀ ni pé kọ́ lọ́mọ sẹ́yìn dànù lórí tí mo fẹ́ béèrè. alhamdulilayi láti pèlè òfin ọlọ́run ọgbà kẹ́nìkan ṣe zina nítorí pé zina tẹ rí yẹn náà láti sọ̀rọ̀ rẹ̀ ṣáájú ẹnikẹ́ni tó bá fi lè ṣe kò sí bó ṣe lè ṣe láyé yìí tó bá jìyà rẹ̀ tó bá dénjọ́ gbẹ̀ndàlù kìyàmà ọbẹ̀ lábẹ́ bolúwa bá ti ṣe fẹ́ tó bá wu ọlọ́run ẹlẹ́dàá wa láti kọ́kọ́ fìyà jọ́ ò tó bá sì wù láti ṣàmójú kúrò fún ọ òun náà lọ́ba tí ṣe ń bá wù tòun tá à ń mọ bọ́rọ̀ owó sì padà já sí yẹ ká máa rọ́ọ̀lù hmm. yẹ ká rọ́ọ̀lù rárá kí zina ìgbádùn kan àbámọ̀ fi fi zina fi kó bọ́ ọmọ tó ṣe pé kò mọ́wọ́ kò mẹ́sẹ̀ kọ rẹ̀ wá sílé ayé àti gbọ́rọ̀ wo lẹ sọ ọ̀rọ̀ dúndùn wo lẹ sọ débi pé tó ń di rẹ̀ kọkùnrin náà máa bọ́sọ̀kò tó ń di rẹ̀ ha àwòdùbílẹ̀ àwọn èèyàn ní rárá náà ló bí zina wọn ò ní bẹ̀rù bíi ti wùlé òkèrè mọ wọn ò ò èèyàn ló so hmm. pe olórí ibú ó sì jẹ ni wọ́n dájú pé àwọn olórí ibú lórí ìpàdé olórí ibú hmm. a'udhu billahi minash shaitani rajim ẹ̀ ti wá dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá tọ́ pé jọ́gbìn dàlùkì àmà ni ọlájà hmm. ẹ̀ tún wá ní ó tún yẹ torí káwọn èèyàn má bàa gbọ́ ẹ̀bẹ̀rù ọlọ́ ẹ̀rù àwọn èèyàn ni wọ́n ń bà yín ní ìsìn pé wọ́n gbọ́ pé irú aládàrú nǹkan ẹ̀ lọ sẹ́yìn ó sì lọ sẹ́ ìsìlámù ọ̀gbà kan sẹ́yìn hmm. ẹ má pọ̀ ọmọ ọlọ́mọ kódà kó ṣe pé ọ̀nà àránú lẹ́sìn fẹ́ pè wálé ayé islam ọ̀gbà kẹ̀kẹ́ sẹ́yìn hmm. islam kan ò sì sí tẹ́nìkan ló ń mà nípa rẹ̀ tí wàá ní ẹ máa lọ sẹ́yìn hmm. nítorí pé àti gbọ́ àti gbọ́ kí ni ẹ gbọ́ náà ni hmm. ẹ gbọ́ náà ni torí di eléyìí o ó dàbí ẹni tó ni kò lè tí ó mà nítorí pé gbogbo padà hàn pé tọ́lá ẹlẹ́dàá bá ká dára pé bẹ́ẹ̀ lọ́mọbìnrin ọba lọ kò sẹ́yìn mọ̀ pé gbogbo ẹsẹ̀ rẹ gí náà mi sèyàn dára kù hmm. ọlọ́run sànù. hello. hello salaam aleykum rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ yín bí ẹ ti ń pè yín. àbùjẹ́lì láti Ghana ni. kí ni ìbéèrè yín. ìbéèrè ni pé tí ìmọ̀mù bá ń kí pé àwọn ti pe ìṣáì hmm. èrò tí wàá ti pẹ́ bíbí ọ̀pọ̀ wọn ti pè ń rẹ̀ ṣé wọn jí gbẹ̀hùn dìde ṣé èèyàn lè wá ṣe èèyàn lè kí jẹ́mọ tí èèyàn fàṣẹ mẹ́ta ní wọn tẹ́yìn sí kí wọn dúbí. ṣẹ́gun wọn ti pè wọ́n ti pè ń iṣẹ́ àbọ̀ wọn ti tún aláwọ̀ Alhamdulillah. ó ti tàn. ẹlẹ́kẹ̀jì ni pé ṣé àmọ́díyà obìnrin tí ò mọ àtúndà wọn dáadáa tó bá ṣálámọ̀ sí yẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ ti mọ̀ ń parẹ̀ náà bisimilá. alhamdulilayi ṣé máa ń pèpè fún sọlátì làìṣá tó sì ṣẹlẹ̀ pé èèyàn ti ṣe sọlátì magrib lópin ìgbà tí wọ́n bá ti ṣe kọ́mà hmm. àtiwọ́ àtiwọ́ àtiwọ́ tẹ́ pẹ́ tẹ́ ti ṣe sọlátì eh, magrib kò sí tó burú kẹ́ ṣe sọlátì magrib yẹn jàmá hmm. lójú ọ̀nà tó fi jẹ́ pé ti parí sálámà hmm. kó tó di pé wọ́n ṣe kọ́mà ṣùgbọ́n àṣọ pé kí ló dé tẹ́ fi fi sọlátì gan tẹ́ fi fi falẹ̀ sọlátì tó yẹ káwọn mùsùlùmí ètè ká máa fi falẹ̀ ká máa ra aláàrí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ti ṣe wí ẹ ti tẹ̀ ṣe sọ̀látùl magrib yẹn kó tó di kí wọ́n ṣe kọ́mà sọ̀látùl àṣà hmm. ẹni tí ìbá ṣe mùsùlùmí tó bá sálámà sí mùsùlùmí òfin ọlọ́run ni pé wọn ò ní dáhùn gẹ́gẹ́ bí wọ́n ti máa ń dá mùsùlùmí lọ dídáhùn tí wọ́n dáhùn ni wa alaykum hmm. bẹ́ẹ̀ ni anábì sallallahu alaihi wasallam la tabda'u ahlal kitabi bis salam فإذا سلموا عليكم فقولوا وعليكم ẹ gbọ́dọ̀ kọ́kọ́ sálámà sẹńtẹ ṣe mùsùlùmí sálámà tá a mà sí asàlámù àlékún mi o ó kí káàárọ̀ ó kí káàsán ó kí káalẹ́ lẹ́yìn ọ̀tọ̀ kò sí tó burú bẹ o mm. àmọ́ tó bá yẹ pé ní tí èsè mùsùlùmí ọkọkọ sí asàlámù àlékún sí wa mùsùlùmí ní kíkí tí èsè tàwọn anábì ní kò dá wọn lóhùn pé wa alaykum. ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe omi wọ Facebook ẹ máa fi ọládùn níbi èlò wa àtẹ́bá ti ń rí i ẹ máa láìkí ẹ̀ kẹ́ ẹ sì tún máa share rẹ̀ bákan náà kẹ́ ẹ máa follow rẹ̀ pẹ̀lú kí ọ̀gọ̀rọ̀ náà kí wọ́n lè láǹfààní àti jẹ mọ̀kútùn rẹ̀ kí wọ́n sì láǹfààní àti gbọ́ àgbọ́yé ẹ̀sìn sí síwájú àti síwájú sí ẹ̀ lọ́hùn. ẹ̀lọ́ sàlámù alẹ́kùn. aleykum salaam wa rahmatulah ọkọ yìí o. ẹ̀kọ́ mi Ismail. láti wo. láti pàpà alápò. láti. pàpà alápò. kí ni ìbéèrè yín ẹjọ́ ẹjọ́ ṣó tọ́sùn náà yọba fẹ́ fẹ́ yàwó kí yàn ló máa béèrè fún lọ́dọ̀ àǹfà. kí yàn ló máa béèrè fún. bẹ́ẹ̀ni. bíi ti báwo ṣé kán bá yín wẹ́ni tẹ́fẹ́ fẹ́ ni àbí kán bá yín béèrè nípa rẹ̀ pé iṣẹ́ lè fi àbẹ́ẹ̀ lè fẹ́. bẹ́ẹ̀ni ìwọ ìwọ ń ná méjèèjì bí pé kí wọn fẹ́ fẹ́ yàwó sí mhm. so kí wọn wá lọ sí ọ̀dọ̀ àwọn lọ pé kọba àwò bóyá a lè fẹ́ra àbí a lè fẹ́ra. bóyá kádàrá yín bára yín mu alhamdulilayi kọtọkọtọnà lábẹ́ òfin Ọlọ́run pété o bá fẹ́ o bá fẹ́ gbégbèsè kan àbọ fẹ́ dáwọ́lé nǹkan kan kó wa lọ sọ́dọ̀ níyàn wò kíkọ bá wò báwọn ni ó ṣe rí sẹ́ni náà wà tó máa tó lè ṣẹlẹ̀ kò sẹ́nìkan tó máa tó lè ṣẹlẹ̀ Ọlọ́run bá nìkan ló máa tó lè ṣẹlẹ̀ hmm. sẹ́nìkan wá sọ fún wa pé òun tó lè ṣẹlẹ̀ lọ́la àwọn pé bàbá ńlá òpùrọ̀ burúkú ni. ìyẹn ni tí ò dára rẹ̀ mọ́ sí wa lè dẹ́lòmíì mọ́ hmm. ẹni tí ọmọ tó lè ṣẹlẹ̀ sóun láàrin ìṣẹ́jú àyà sígbà tẹ̀ ń sọ̀rọ̀ ó sì lè máa tí ó ṣẹlẹ̀ nígbèsè ayé tiẹ̀ hmm. ó dájú pé wọn náà tó lọ bá ọgbọ́n hmm. torí pé òfin ọlọ́run bá sọ fún wa ìpè qul la ya'lamu man fi as-samawati wal ardi al-ghayba tó tí ì bá ṣe pé ìwọ náà bá jẹ́ pọ̀ ọ̀gbọ̀n lẹ́yìn tó lọ́n ti sọ fún ọ pé ẹnìkan ò sí tó máa ń tọ́pa mọ́ yàtọ̀ sùn wá ẹ kọ́ lọ bẹ́yìn abara bíi tẹ tọ́jú olódo ìwọ olódo kò tún lọ wádìí nǹkan tó ṣe pọ́lọ́ nìkan lọ́mọ tí ì ṣe pé àìmọ̀kan dáyàn láàmú. Hmm. ànábì sallallahu alaihi wa sallam ti fi hàn wá ewu ńlá tí ń bẹ lórí ẹni tó bá lọ sílé oníyẹ̀wò oní hmm. فقد كذب بما أنزل على محمد صلى الله عليه وآله وسلم ẹnikẹ́ni tó bá lọ bó níyàwó kan babaláwo ni alágbègbà ni àáfàá náà ni ti ń tẹ̀yàn tó ní kọ́ bá owó nǹkan kan tó pamọ́ tó náà wá sọ pé báyìí báyìí ni ó rì tí wọ́n bá gbàgbọ́ ó ti ṣe kẹfẹ́rí sí tọ́lọ́ ń sọ fanabi Muhammad sallallahu alayhi wa sallam torí de ilé ẹjẹ́ ká kéè sára àṣàkáṣà yẹn ó bá àwọn èèyàn jẹ́ ńlẹ̀ Yorùbá yìí wọn àgbọ́ lọ́wọ́ bá gbọ́ rárá ọlọ́run bá wọn sọ̀rọ̀ wọn máa fi tipa làbá rẹ̀ hmm. orin tí àṣetọ́ ni kọ sí wọn létí ni wọ́n máa gbàgbọ́ hmm. ọlọ́run sọ fún wọn pé kò sẹ́ni tó máa ń tọ́pa mọ́ ìwọ́n sì ń sọ wípé àwọn kan wà tí wọ́n máa ń tọ́pa mọ́ hmm. ìbáṣepẹ́ nìkan máa ń tọ́pa mọ́ ni kò ní kú láéláé aburú ìbá ti ṣe òṣì òní ta ó nìkan lórí ọba sodo sọ́dọ̀ rẹ̀ kí ló á dé tó jẹ́ pé wọ́n ń tàn wá àwa náà ń tàn láǹtà òfin ọlọ́run ọ̀gbà kó o lọ sọ́dọ̀ ẹnìkan tó kọ́ bá owó ńtọ́ pamọ́ torí kò sẹ́ni tó máa ń tọ́ pamọ́ àfọlọ́run. ta ló bá àwọn oníyàwó náà wo tìyàwó wọn náà rí. ṣé ìyàwó ìkú máa wọn lọ́wọ́. Hmm. àwọn ọ̀pọ̀lọpọ̀ náà ń tán fẹ́ lóbìnrin wọ́n ẹ yá gan. ṣé àwọn ìyàwó tí wọ́n jẹ́ bìlísì wọ́n jẹ́ fìtínà tí wọ́n máa lura wọn kanra wọn lágbóngbògbò gbà. ta ni òun náà wo tiẹ̀ dáadáa ni hmm. àbáwọn ọ̀gá ẹni tí ń tàn yín jẹ ti gbọ́n ẹni tí wọ́n ń tàn jẹ ní kọ́lọ́ má jẹ́ kó kú sígbó àgọ̀. Hmm. hello. hello. ó kọ yín. láti ojú àwọn mẹ́rìndà. kí ló kọ yín bẹ́ẹ̀. abdullahi. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé nípa tí dókítà sọ nípa pé kí ọ̀nà máa wo kí ló dáa òun ṣe àdí. ẹ bá mú béèrè tẹ fẹ́ béèrè gangan ní ṣókí torí àsìkò ẹ má bínú plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ìbéèrè tá a bá ti fẹ́ béèrè gangan ní ẹja máa fàyọ ká má tún ẹ̀ṣẹ̀ máa wọ ọ́nlẹ̀ mọ́ ẹ lọ́wọ́. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu kọ́ yín. ọmọ ọba olúkúmọ̀ olúkúmọ̀ lọ́dọ̀ kẹrẹ́ ni. ìbéèrè yín o ìbéèrè mi ni pé ǹjẹ́ ìfàyègbà ọ̀nà ìfẹ́lẹ́ islam láti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹlẹ́sẹ̀ mẹ́rin láti fi ẹsẹ̀ ìsìlámù rinlẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀kejì ni ǹjẹ́ títọ̀kalẹ̀ àlùfáà sáà máa wí gágá báwọn èèyàn ti máa ń sọ pé inú òru làlá tó ìkọ́jú lọ́kẹlẹ̀ ṣé a sì rí gbọ́ pé wá ìyẹn wá fún àlábì ní kété pé òun àwọn wá lókè ilé ẹ̀kan náà mọ́fẹ́ kan bá ṣàlàyé ọ̀rọ̀ líle ilé sàmú ọkùnrin àmì alhamdulilayi ká ṣe ìfikùn lókun tẹlẹ ni tí ì ṣe mùsùlùmí lórí ọ̀rọ̀ ẹ̀sìn kò sí nǹkan tó burú ń bẹ lábẹ́ òfin ọlọ́run ó pin ìgbà tó bá jẹ́ pé ìkíní kejì àwọn ẹni tó fẹ́ fi kùn lukùn yẹn àgbọ́yé wọn ó rinlẹ̀ ó sì jẹ́ nǹkan tó sọ pé wọ́n ní mọ̀ pẹ̀lú ẹ̀ kì í ṣe pé jà nítorí pé ẹ fẹ́ fi ọ̀rọ̀ fi jómi tó rọ ọ̀rọ̀ ni nítorí wà lọ́dọ̀ tiẹ̀ wọ́n fẹ́ kó gbé sí nǹkan tó wà lọ́dọ̀ tiẹ̀ ntọ́ wà lọ́dọ̀ tiẹ̀ yan gangan gangan o tún fẹ́ fi yé pé tó bá ṣe é pé ọba tẹ̀lé bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ó ti yẹ kó náà di mùsùlùmí nítorí pé kò ká dáadáa tó bá ká dáadáa kò bá mọ̀ pé kìí sọ̀nà ló ń wà eléyìí tí o sì gbọ́dọ̀ bíjà ṣe eléyìí ká ṣe bẹ́ẹ̀ wọn bẹ nù nǹkan tó tọ́ lábẹ́ òfin ọlọ́run à ń pè léyìn ní muqaranatul adyan islam farama ọlọ́run bẹ́ẹ̀ lé dáa wa ó sì fi hàn wá nínú alukur'an pé ó dùcú ilá sabili rabbika bilxikmati walmawcidati alxasana wajadilhum bilati hiya axsan. ọlọ́run ẹlẹ́dàá wa ni máa pè wọ́n pẹ̀lú mà àti ìkìlọ̀ tó dáa tó bá di pé ẹ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ wọ́n fẹ́ di fanfa ẹ ṣe lọ́nà tó rẹwà jù ọ̀nà tó rẹwà jù ẹ wọnú orí báyìí ẹsẹ̀ báyìí kàńtọ́ wà ń bẹ̀ ìwọ náà sì gbé lọ́wọ́ náà gbé lọ́wọ́ ẹ̀ka tó ń wo orí báyìí ẹsẹ̀ báyìí káńtọ́ wà ń bẹ̀ ẹsẹ̀ tó jọ gbé lọ sọ́jọ́ra wọn kọ̀mọ̀ jọra wọn tó sì ṣe é ṣe kápọ́lọ̀ náà ní sọ gbogbo eléyìí tó kò nídìí pé káwá yọ ẹsẹ̀ torí pé àyè ti wà fún gbogbo onílàkàì láti dájọ́ nìsín ǹjẹ́ nǹkan yóò tọ́ wa ni àbí èso tọ́ tó eléyìí kò sí tó burú mbẹ́ sísọ̀kalẹ̀ alukur'an eléyìí tí ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa tó fi hàn wá nù alukur'an oní shahru ramadan alladhi unzila fihi alqur'an nínú oṣù ramadan òun náà la sọ alqur'an kalẹ̀ ìtumọ̀ rẹ̀ ní kọ́nà ń sọ kalẹ̀ lódindi láti inú lawhil mahfuz wá sí baytil izza ní sama láti inú baytil izza yẹn lọ́lọ́run tí wàá ní kí wọ́n máa sọ fanabi sallallahu alayhi wa súra súra áyà áyà ní ìbámu pẹ̀lú bí ṣẹlẹ̀ ti ṣe ń ṣẹlẹ̀ títí tó fi wá pé ọdún mẹ́tàlélógún. so eléyìí ni sísọ̀kalẹ̀ ló díndín yẹn ńlá gbàlérò pẹ̀lú pọ́lọ̀ ń sọ̀kalẹ̀ ní oṣù rọmọdán hmm. oṣù rọmọdán náà gan òru Laylatul Qadr ìṣẹ̀lẹ̀ yẹn wáyé. Hmm. hello. sàmàlíkọ̀ àrùn tìlá. maaleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ mi ni yusron láti Ọ̀yọ́. kí ni ìbéèrè yín. mo fẹ́ béèrè lọ́wọ́ dọ̀tí pé tó bá wáyé pé èèyàn ti wá sí pọ́ńtì àti jámù ní àsìkò tó yẹ kéèyàn kí látàrí pé àìmọ̀ tó ń pé nǹkan téèyàn ṣe ní sísè yàn ti gbọ́ ìdókòó yẹ kéèyàn tún ní àsìkò yìí. pẹ́sàn mi àkọ́kọ́ nìyí. ẹlẹ́ẹ̀kejì ni pé bí èèyàn bá ń lẹ́yìn ìmáàmù sí ìmáàmù kàkéńtókè ṣé táìmù ni kéèyàn ka fatia kéèyàn bá ń kí ẹ̀yẹ́ nìyẹn. pẹ́sọ̀n rẹ̀ lẹ́kẹ̀ẹ́ta ò ní pé tí obìnrin bá wà tó yẹ pé ó máa lọ sí ṣọ́ọ̀bù tó táìmù kéèyàn bá dẹ̀ wà ní ṣọ́ọ̀bù ni gbúrò eh, láti lè báyàn ní ṣọ́ọ̀bù. pé kéèyàn kí òun ní ṣọ́ọ̀bù ló dáa ni àbí kí èèyàn lọ sí mọ́tò tó bá yẹ pé mọ́tò wà ní eh, agbègbè ibi téèyàn ti ń ta ọjà yẹn. alhamdulilayi tó bá ti ṣẹlẹ̀ ipò ti ṣẹlẹ̀ rí náà gbèsè ayé yẹn yẹn ti ṣe kọ́sùrù ní wàjámẹ́ ní ìgbà tó ṣe pé kọ́sùrù àti jámọ̀ kò tọ́ka pé yẹn ṣe. ètò apẹ́ kéèyàn tó mọ̀ pé nítéèyàn ti ń ṣe tẹ́lẹ̀ ń kọ̀tọ́kọ̀tọ̀ náà báwo lèèyàn ti ṣe ṣàtúnṣe. àtúnṣe rẹ̀ ní kó tọrọ àforíjì ó sì kábàámọ̀ lórí pé tó wá pò ń mọ̀ tẹ́lẹ̀ ni òun ò bá ti ṣe ọlọ́run foríjì hmm. lẹ́yìn ìjọba. wọ́n ní tí ìmáàmù bá ń ka kí ó sókè. So فانو كفاتيا يعني بينها كفاتيا هو من حديث عبادة ابن الصامت رضي الله عنه النبي صلى الله عليه وسلم قل لعلكم تقرؤون خلف إمامكم يا ما كيولين الإمام النبي واني هذن يا رسول الله أما كاكيولا سوريكي أنا بني لا تفعلوا إلا بأم الكتاب أبو دوتون سيبي ما أيا في فاتيانك fa innahu la salata liman lam yaqra biha torí kẹ́ni tí o bá ti ké fatia kò ní sọ̀lá. Imam Bukhari àti Muslim ni wọ́n gbé jáde. Àdìsí yìí fi hàn wá pé àti imam àti máàmú àtẹni tí ń dá sọ̀lá ti ṣe ìkíni kejì kẹta wọn afẹ́pẹ́ kí wọ́n ké Suratul Fatiha. Níbo làwọn tí wàá máa rí fatia ti wá ké agbọ́tí lè máàmú agbọ́tẹni tí ń dá sọ̀lá ti ṣe. Àwa tá a wà lẹ́yìn lè máàmú níta máa ṣe ni pé sọ̀hábí sọ pé òun há àwọn àyè méjì kan tí Ànábì ti máa ń dákẹ́ jẹ́ nínú sọ̀láàtì alákòókò tó bá bẹ̀rẹ̀ sọ̀láàtì tó bá ti sọ Allahu Akbar kó tó di kó dẹnu lékè kéke ó máa ń dákẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá ka fati àtọ́ ka súrà tán kó tó ó tún máa ń dákẹ́ so ibi dídákẹ́ àti ké fati àti ké súrà tán àwọn náà lè ké fati àti wà bọ́ pàápàá jùlọ ńgbà tí sọ̀hábí tí ó sọ̀rọ̀ nípa báwọn ti ṣe ń ka kí lẹ́yìn ànábì ó ní hezden àsúrékè tó o túmọ̀ sí pé ẹ̀yin ó súrékè fati àtìyìn eléyìí ń jẹba wọn láwọn ń tajà ọjà ní sọ̀látò bọ́ọ̀rù àti àsúrì ti máa bá wọn bóòlù làwọn ti máa ṣe pẹ̀lú sọ̀láti méjèèjì kóbìnrin ọlọ́mọ o ìtọ́lọ́láti nínú sọ̀láti rẹ̀ lè tó bá ṣe nílé rẹ̀ sọ̀láti tóbìnrin sì ṣe ní ìta àárín ilé wọn ọlọ́lá ju ètò lọ sí mọ́ṣáláṣí lọ ètò wá sínú kọ̀rọ̀kọ̀rọ̀ ilé wọn ó tún lọ́lá ju ètò ṣe níta àárín inú ilé lọ hmm. tó ẹ̀yin tí wàá wà lọ́jà ní ìsìn báwo lẹ́yìn tí wàá máa ṣe ṣọ́ọ̀pù ìṣẹ̀lẹ̀ hmm. ọjà ìṣẹ̀lẹ̀ torí de lẹ́yìn báyìí tẹ́ẹ̀ bá ti lè máa padà lọ sílé lọ ṣe sọ láti yín torí pé ẹ ti wà lọ́jà sóko búrú ẹ lọ mọ́ṣáláṣí láyé àwọn obìnrin ẹ lọ dúró kẹ ṣe sọ láti yín. Hello. Assalamu alaikum. Aleykum salaam wa rahmatullahi ó kọ yín. Orúkọ mi ni Ajá Kúláàsì Abdulwahid Ìgbìmọ̀ Ṣìyàṣà Ìjìlá. Kí ni ìbéèrè lọ́sọ̀tẹ̀ ìgbàgbé wa ni pé wọ́n ní ọlọ́run lè fi ojú fo ẹ̀ṣẹ̀ ní ìdá ẹ̀jẹ̀ni tó bá lọ mọ́tà tó ní kàbẹ́ ní kí nìyẹn ti ọní mọ́tà tó tó sí ọtí níbi ọtí tọ́jú ọ̀dọ̀ ojú fo ojú ẹ̀sìn bẹ́ẹ̀ náà dà alákòlàhálẹ ìbéèrè tẹ fi lágbà ẹni wọn sọ pọlọ lè ṣàfojú nù fún ẹ̀ṣẹ̀ téèyàn máa máa dàgbà mi pé tí èèyàn bá wà lọ hajj tọkàn eyín mọ́kàmánu tá a tún á rí ilé ọtí sọlọ tún ṣàforíjì fẹlẹ yìí náà akọ ni pé ẹyin mẹ́kà tẹ wí o hmm. kò séyìn kà ti ń jẹ ẹyin mẹ́kà nítorí pé islam kò sọ pé torí pé a lọ ṣe hajj ká di ẹyin kan mánu hmm. bá àjọkùnrin bá àjọbìnrin so obìnrin àyè gbà òun lábẹ́ òfin ọlọ́run kó fi nǹkan kan kó fi bo eyín rẹ̀ lábẹ́ pé ń soge hmm. kò jẹ́ èpo wúrà kò sì jẹ́ èpo fàdákà ìlọ́ba fi bo eyín rẹ̀ òun ọ̀sẹ̀ lọ. àmọ́ kùnrin kí wọ́n wá débẹ̀ wọ́n á lọ di èpo wúrà kan òde mẹ́yìn èpo fàdákà òde mẹ́yìn wọ́n á ti wá ń bọ́ sọ̀rọ̀ tí wọ́n á máa bóyin àjí pé kìnnì kí ló ń jẹ́ bẹ̀ sọ̀rọ̀ gbà lọ sí hajj láti lọ wá oríkì kan orúkọ ni nítorí pé hajj tẹ rí yẹn ìjọsìn ni tẹ wá rí gbogbo ìjọsìn tá a bá ń ṣe ní tó lè jẹ́ kó nítumọ̀ ó ní ládàá ó náà ní ká sọ ẹ̀sìn wa níbi kárí mi ká sọ ẹ̀sìn wa níbi àṣehàn hmm. nítorí pé tá ẹ bá ti ṣe nǹkan kan tẹ́ ẹ̀ ṣe nítorí tọ́lọ́run ọba nìkan ó ti dá sí ìdánù ọlọ́run ẹlẹ́dàá kó dákun kó má sí wa láláṣẹ ìdánù. o ètò túmọ̀ sí pé ẹ̀yin obìnrin ẹ̀ bá àmọ́ ti lọ mọ́kà hmm. ẹ̀yin lè kan ẹyin mánu lẹ́yìn wúrà ẹ̀yin gold àbí ti fàdákà silver kò hmm. sẹ́ni tó lẹ́yìn ṣe ṣe bẹ́ẹ̀ ẹnu yóò ní tìtorí rẹ̀ wú nítorí kò ní í ṣe pẹ̀lú ájì eléyìí bá ti lu ájì báyìí yóò ti máa wá bí tí wọ́n ti bá wọn kẹyìn mánu yóò kó wọn máa tan pọ́ńté yín ní tó tó yanu àti ní tí ò tó yanu wọ́n tan pọ́ńté yín láì sí mọ́tò <laughs> so torí di eléyìí jẹba ẹlẹ́kejì ẹ wá ní ṣé ó sì dáa kéèyàn lọ hajj ó tún wá dẹ́kun là ń bá lé ọtí láì lọ hajj gan kí lọ wá délé ọtí ṣebí mùsùlùmí ni wọ́n hmm. ìsìláàmù ṣe nǹkan léèwọ̀ kò ní í ṣe pẹ̀lú pé mo lọ hajj hmm ntí islam sì ṣe lẹ́tọ̀ kò nídìí pé mo lọ hajj bí ẹran iléyà pípa kò ní í pẹ̀lú pé mo lọ hajj hmm. ọlọ́run ẹlẹ́dàá wa fún kápá láti pa kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó bá tó lọ hajj nà hmm. ọlọ́run ọba sì fún ọ lágbára ọlọ sí hajj ọdarí dé olówó tó fi pẹran hajj tó fi pẹran iléyà lọ́dọọdún ọlọ́run ò tú láti rẹ kọ́ lọ́jà lè tó eléyìí túmọ̀ sí pé túbà lọ sọ́dọ̀ lọ ẹ hajj tẹ yẹn ìjọsìn ni tọ́lọ́run ọba ní ká ṣe lẹ́ẹ̀kan nù gbèsè ayé wa kò sì dá kí mùsùlùmí ó jẹ́ pé ó máa fagbọn ọlọ́run ọba ya ọlọ hmm. hajj àbọ̀ ọlọ hajj wọ́n fà hajj ṣe zina wọ́n fi mutí rárá wọ́n fi lu jìbìtì wọ́n fi ta tẹ́tẹ́ wọ́n hmm. fi wẹgbẹ́ oṣó wọ́n fi wẹgbẹ́ àjẹ́ hmm. mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe gbogbo ní ti ọ̀dà torí pé tá bá kú ìṣirò wà àwọn lè rán foríjìn tó bá túbà ọlọ́run bó foríjìn hmm. kódà tí ó bá túbà tó fi kú kápẹ́ yẹn mu tí ó fi kú. Hmm. ó sì gbà yí pé ìwọ ọlọ́tí èsì pé wípé ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún òun hmm. torí tó bá ti sọ pé ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún òun di kèfèrí. kò sọ pé ọlọ́run ṣe ọtí mímu lẹ́tọ̀ọ́ fún òun ṣùgbọ́n ó sì mutí ni tó fi kú. hadith kan wà tánàbí sallallahu alaihi wasallam tó fi hàn wá pé ẹni tó bá mu àmupara kú ọlọ́run ọba ẹlẹ́dàá ò ní fi sálì jẹ̀nà tó ẹni tí wọ́n á mutí tí mutí lẹ́ẹ̀kan láàrin tí mú lẹ́ẹ̀kan láàrin kò túbá títí tó fi kú hmm. yóò máa bẹ tàtẹ́lì mẹ́ṣíà nítorí pé anabi sọlọ àti sọlọ àti sọlọ tó bá mutí náà ó yẹ kó jìyà tí ó bá jìyà láyé yóò máa bẹ lábẹ́ bọ́lọ̀ ń bá ṣe fẹ́ níjọ́ gbẹ̀ndà kìyàmù hmm. tó bá wọ́lọ́ àpé kó jìyà rẹ̀ yóò jìyà rẹ̀ nínú jahannam hmm. tó bá sì wọ́lọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa foríjì ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojú ìwé omi wọ facebook ẹ máa fi ọládùn níbi èlò wa tẹ bá ti ń wa ẹ máa rí wa tá à ń ṣe lọ́wọ́ kìtìkìtì tẹ bá ti ń rí ẹ máa láìkì ẹ ẹ máa ṣe àrẹ bákan náà kẹtù máa fọ́lọ̀ rẹ̀ zero seven zero zero nine zero five one six four five four three zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. Sẹ́mú ọlọ́kọ̀ tí wọ́n máa ká tù. Àyè Sàlámù Rashmatullahi wa Bàtàkàlẹ̀. Ilé ni ó kó wà kílé, ó lọ ń tàlátò wà láàfin. Ìbéèrè yín. Ẹ mo kí àwọn akọ́wà láti gbé wá. Hello. Asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ yín. Ibrahim ló ń sọ̀rọ̀ láti Dubai. Dubai kí ni ìbéèrè yín? Kí àwọn àgbẹ̀ alákòwò àṣìdáadáa yàtọ̀ lákàrọ̀ fún àìsírí mi ni pé àwọn òbí méjì tán ní gbólóhùn aṣọ látara gbólóhùn aṣọ yìí so bàbá wa ní pé òun fẹ́ rí ìyá àti àwọn ọmọ mọ́ so tó dé ẹ̀yẹ pé pẹ́ ìkànnà àwọn ọmọ bàbá yìí tó jẹ́ obìnrin wá fẹ́ ní ọkọ arẹ́bẹ̀ pé ṣé ó tọ́ lábẹ́ òfin ọlọ́run ẹlẹ́dàá lẹ́yìn tó jẹ́ ẹ̀gbọ́n ọlọ́kùnrin fóbìnrin láti ṣe wàhálì fún gẹ́gẹ́ bí nǹkan tó wà nílẹ̀ gbogbo ìgbìyànjú làwọn ọmọdé ti sà láti tọ bàbá yìí bọ̀ bàbá yìí kọ̀ jálẹ̀ pé òun ò fẹ́ rí wọn mọ́ ẹ̀rí kan náà àwọn obìnrin wa fẹ́ lọ́kọ afẹ́ pé ṣó tọ́ lábẹ́ òfin ọlẹ́lẹ́dàá wa láti jẹ́ pé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n fún obìnrin yìí láti fọ alẹ́kọ lọ́wọ́ sa ìbéèrè mi náà nìyẹn àtàwọn àríkà tó wà. alhamdulilayi orí bíbẹ́ nǹkan lóògùn orí fífọ́ hmm. àwọn èèyàn méjì bá wà kò sí tàbí ṣùgbọ́n wọ́n lè síra wọn gbọ́ yé hmm. gbogbo àìgbọ́ra ẹni yé tó bá wà wà ó lè kọ̀yàwó ó lè kọ́ mà hmm nítorí pé ẹni tó bá kọ ọmọ ó ṣera rẹ̀ lábẹ́ òfin ọlọ́run kápẹ́ nìkan kọ ọmọ lọ́mọ hmm. kọ́mọ sáàmù sàṣìṣe hmm. bó la ṣe ṣe tọmọ ò rí mẹ́ọ̀ òun náà ni kọ́mọ náà sọ pé òun kọ òbí òun lóbì tí wọ́n bá lọ kọ òbí rẹ̀ lóbì ìgbà náà ni bàbá ńlá aburú ṣẹlẹ̀ àmọ́ tó bá mọ lórí bàbá tiẹ̀ nìkan bàbá ló ṣera rẹ̀ hmm. nítorí pé òun kọ̀ ọ́ lọ́mọ ètò túmọ̀ sí pé tí wọ́n bá lọ kú ìwọ ló ti ní gbogbo dúkìá tó wà nílé ayé yìí bàbá yìí ò ní jogún rẹ̀ àmọ́ tí wọ́n bá ti kọ́ ń bàbá tí bàbá ń bá fi lè kú ebó ńlọ́kọ̀ ọlọ́mọ ìwọ ò sì kọ́ ń bàbá ó jogún rẹ̀ mm. torí ẹ̀ ìwọ náà mọ̀ pé irun tí bàbá rẹ̀ ṣe ni wọ́n náà ṣe fáwọn náà mm. jẹ́ ọmọ máa lọ́dọ̀ tí wọ́n páwọn láwọn kọ́ ọlọ́mọ ìwọ ọmọ kọ̀ wọ́n bàbá òun náà ni bàbá rẹ̀ tí ọba wa ṣẹlẹ̀ báwọn wípé bàbá yìí ló ń kọ ìyàwó tọmọtọmọ tí ọba di pé ọ̀kan nínú àwọn ọmọbìnrin ó lọ́kọ ẹ bá bàbá yìí sọ̀rọ̀ ni bàbá ọmọ yín báyìí ó lóun fẹ́ lọ́kọ bọ́yọ́ lọ́n lé ní kókó jẹ kó túbá ó hmm. lóun ọ̀fẹ́ kẹ́nìkan kún tiẹ̀ bó ń sọ̀rọ̀ wọn máa wọn ẹni tẹ́ ń sọ̀rọ̀ rí láyé kò sí wàhálà tí bàbá bá kú bàbá náà ní kú láì tí ì kú bàbá orí ẹlòmíín náà lè dípò rẹ̀ hmm. torí pé anábì sallallahu alaihi wasallam sọ pé fa in ishtajaru hmm. fasultanu waliyyu man tí gbogbo ẹni tó yẹ kó fọmọ lọ́kọ bá ń jà wọ́n sọ pé èmi ò ní fi fún èmi ò ní fi lọ́kọ èmi náà ò ní fi lọ́kọ àà lè jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ kọ́ wá dilẹ̀ kọ́ wá di pé ìranà ọmọ ṣẹlẹ̀ àbí ká gbàgbé sí ayé tí ẹ jẹ́ kọ́ wà láyé láì lọ́kọ so ìgbà náà ọ̀rọ̀ rẹ̀ lọ sọ́dọ̀ ìjọba ṣùgbọ́n ní ìsìn kò tí ì tó lọ sọ́dọ̀ ìjọba bàbá yẹn tó lòun ò ní fi lọ́kọ ọlọ́run ràn yín lọ́wọ́ zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ dákun ẹ̀yin tí ẹ ń fi àtẹ̀jíṣẹ́ sọ̀wọ́ sórí zero nine zero five one six four five four three eight ẹ jẹ́ ká dẹ́kun mímọ síbẹ̀ torí pé àní láǹfààní àti máa mú àtẹ̀jíṣẹ́ kankan lórí nọ́mbà yìí eléyìí lẹ́ni máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí plus two three four eight zero eight three two nine three eight nine six ìyẹn gangan ni a fi ń gba àtẹ̀jíṣẹ́ wọlé hello. hello. ó kọ yín o. orúkọ mi ni dr samson adéyẹmọ. kí ni ìbéèrè yín. pé tí obìnrin bá wà nínú oyún bí àwọ̀ ramadan sì dé tọkọ dandan fún ọjọ́ bẹ̀ lọ́dọ̀ láti gbà àbí kò yẹ. Eh, tó bá ti jẹ́ pé mùsùlùmí bá lọ òfin ọlọ́run ní pé gbogbo mùsùlùmí àti mùsùlùmá yóò sì ìdíwọ́ kan fún bí nǹkan oṣù ẹ̀jẹ̀ ìbímọ jíjẹ arúgbó kùjọkùjọ aláàárẹ̀ onírìn àjò ọ̀wọ́n pé mo lóyún mo ń rí ma kọ̀kọ́ dínà kó ṣe Ramadan dáadáa tó láti ọgbọ́dọ̀ ṣe hmm. ẹni tó bá wá ti mara rẹ̀ pé kò ní rọrùn fóun Islam sọ pé kò burú kó máa jẹ ọ̀sán nínú rọmọbọ́ọ̀nù kó máa wá ka ọjọ́ yóò san padà lẹ́yìn rọmọbọ́ọ̀nù. Hmm. Hello. Àwọn àlékún àwọn tìlẹ̀ salaam wa rahmatulahi wa barakatuh. Ojú ọkọ Orúkọ mi ni Ibrahim Sale Haruna from Odoro Ògbómọ̀ṣọ́. Kí ni ìbéèrè yín? ìbéèrè àkọ́kọ́ kọ́ yẹn ó ku abala kan tí wọ́n bá rántí tí òun ọba tí níyàwó kó tóun bá níyàwó pẹ̀lú ìdìnnà tóun ṣe pé kínní yẹn ò ní. àwọn ti wá rí haruna <laughs> èyí tó wà bẹ́ẹ̀ ni kí tó bá níyàwó tó lọ́mọ ẹsẹ̀ tiẹ̀ kò ní ràn ọmọ ẹsẹ̀ tiẹ̀ ò ní ràn ìyàwó nínú yorùbá lẹ́vù ìgbàgbọ́ àwọn yorùbá ni pé ẹsẹ̀ bàbá kan ràn ọmọ ẹsẹ̀ ọmọ kan ràn bàbá ọlọ́run bá ti sọ eléyìí ó ti clear nínú alukur'an hmm. ọlọ́run ni alla taziru wa ziratun wizra ukhra ara ẹrù ẹ̀ṣẹ̀ kan ò ní ru tẹlómìn òfin ọlọ́run tó lọ́n ti ń sọ̀kalẹ̀ fún gbogbo ànábì pátá porongodo náà nù kò sófin kan tó lọ́n sọ̀kalẹ̀ pé nìkan ru ẹrù ẹ̀ṣẹ̀ nìkan lọ hmm. kò tiẹ̀ sálàárù lọ́rùn <laughs> láyé ń bí oníkálukú wọn nítorí ọmọ bá dáràn ló ti lórúkọ tiẹ̀ hmm. so ìwọ lọ dáràn ìwọ lọ máa gbọ́ ẹ̀ṣẹ̀ tiẹ̀ ọmọ hmm. rẹ kí lọ́kàn ìyàwó rẹ kí lọ́kàn so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ jazakumullahu khairan sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kó bá fi san án lẹ́sùn lórí láyé ń bí àti lọ́jọ́ àgbẹ̀ndẹ̀lẹ̀ kíyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kanjọ̀kan látìgbà ìwá sheikh jazakumullahu khairan kọlọ́n kó túbọ̀ bá a sọ agbára dọ̀tún sí fún yín kọlọ́n kó bá a fún yín ní husnul khatima àti ẹ̀mí gígùn àtàlàfíà tó péye dórí ògóńgó àwọn púpọ̀ àtàtì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ń ṣe agbátẹrù ètò ọ̀làdùn níbi ìlú ló kọ́ mi ọjọ́ méje lápàdé títí gbaná sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.